ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له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 يصلح له أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله وقد الله فوزا عظيما أما بعد إن أصدق الحكيم كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وتلك كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أستغفر الله أترى عليكم يا الله

fún wọn ó ní ẹbálọ̀ fún bá níbi àwọn ẹ̀sìn tí wọ́n fẹ́ tó máa kó ìlà wọn ọmọ ní ìyàwó àkọ́lù ìlàkùn ẹ̀sìn bá ìyàwó àkọ́lù ìlàkùn Thank you.

أصحاب الرسول ربنا أما حتى تعلم الله أصحاب الرسول صدقنا عليك Thank you. fara filin yanki ورد الله إن كان إلى قوم يؤمن إلى الله أو بدلا اللهم صل وسلم أعوذ بالله من الشيطان الرجيم سوى البيت وعلى أن نقوم وبشر الذين كفروا بعذاب أليم الله يقول تبارك الإسلام لذلك فإن توليت ولد عن الكفار كيف تقول ولود ولود ìpàdé lórí wọn ẹnìkọ̀ọ̀kan wa náà á fún ẹ̀dọ̀ ẹ̀jẹ̀ wa olóòrè wọn olùwárí màdìkọ̀ lọ́dọ̀ àwọn ìwòrí àmóṣe àwọn ọlọ́pàá sáré ọlọ́run gbogbo gbogbo ọpá wọn ní kúrò àlámà ní ọdún òkú rẹ̀ ẹ̀kọ́ ìdíjà ẹ̀kọ́ ìdíjà àmúbẹ́tọ́ máa ń yẹn pọ̀ lẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ti bá wọn ti ẹ̀sẹ̀ ní ìgbà àdàmú àtàkùn pẹ̀lú ìtọ́jú ìlànà Tẹ́lẹ̀ tó wọ́n pọ̀ tó. Púpọ̀ ní ọ̀nà àdára láti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ náà láti bá jọ náà èyí ò ti ṣe onílọ́wọ́ ọkùnrin ó ti di ìyàtẹ́kẹ́ sí ẹ̀rẹ̀ tí wọ́n máa ń sọ ọmọ ọlọ́dún wọn bá ṣọ́lẹ̀ ilẹ̀ ní ilẹ̀ ajá àtàrà fún ní àjá àjá àjá Alẹ́ tí ó dákọ̀. Àwọn tí wọ́n ń yàtọ̀ ní sọ́ńdọ̀ ọlọ́pàá àwọn tí ń gbọ́dọ̀ kọ́ àwọn ọ̀nà tí wọ́n ti ń yàtọ̀ ìdí lọ́wọ́ pọ̀ wọ́n. ẹgbọ́n rò pé ẹni tí ó parí sí ìsìláàmù lọ́sàn ló yàtọ̀ ìdí lọ́wọ́ wọn. ẹnu tí a máa ń kí wọn ní ọmọ mi fẹ́ sọ́sọ́ náírà ní ó yàtọ̀ ìdí lọ́wọ́ ọ̀nà dia tidak ti yà ká pè é tọ́lọ̀ ìwé tí wọ́n gbà tọ́ kalau ọ̀nà. Àwọn tọ́lọ̀ ń parí àwọn parí àwọn ọ̀gá ọ̀gá gbogbo ọmọ ìwé ló ń lọ ìyàtọ̀ fún ọmọ tí wọ́n tidak sí àwọn tó mọ̀ láti àwọn ọmọ ìwé láti كتاب الاختلاف منهم مع الله عشان ذلك لأن الكفر كفر الإيمان ضد الكفر وقلت كذلك الإيمان الإيمان والكفر عظيم يكفي وقوات عليه الإيمان الإيمان إيمان كذلك على الكفر ثلاثة الذين آمنوا ومن كانوا يؤمنون وعملوا الصالحات كفروا وحسن الإيمان كتب الله تستقر كتاب القرآن البيت إمام الغرب إمام Báàrin ẹ̀dágbàgbọ̀ ìmọ̀lẹ́mọ̀ gbogbo iná ti gbogbo iná ti lára pátápátá nínú àwọn àpọ́ìsọ̀ ìgbàgbọ̀ àlùbọ̀dìyà káàmì káàmì sọ̀tọ̀ omi tó ti lọ ẹ̀ka lọ káàmì ní ìlọ́sọ̀ ti yá lọ wọ́n á lè lúwọ̀ ẹ̀kọ́ wa wọ́n yá wà tó ní ẹgbẹ́ náà láti ṣe àgbà olú yá wà tó ní ẹgbẹ́ náà yá bẹ́ẹ̀ olówó ọjọ́ kò sì ní wọ́n sọ táwọn ọdún pọ̀ táwọn ọdún pọ̀ wọ́n sọ sí ẹgbẹ́ tó ní láti ṣe àgbà òtùgbà tí a pé òkúta kalẹ̀ níbi owó nígboro ìgbèrò ní ọ̀rọ̀ àwọn ọ̀nà tí a ti yàgbé tẹ̀lé náà ọlọ́run wá bàjẹ́ sí ilẹ̀ nílẹ̀ káfà. àwọn tó wáyà sí ìlú tó mọ̀ ní wọn nígbà máa lọ náà ọlọ́run nígbà tó dájú ìfọ̀ fún ọlọ́run ìlú tó tọ́ fún ọwọ́ wọn á tẹ́ wọn àgbára ìwé ìgbà tó lè máa tún Kí ni wọ́n tún wá Di àgbára yìí? Ìyá tó bẹ̀rẹ̀ ọlọ́run ọba tó rẹ̀ ṣe kìlọ́ọ̀tì. ضرب عليم يبين يا تعقلون يقول لك ان ضربنا عليكم ضربنا عليكم ضربنا الله يوافق له الا الذين احزنتم من الخشوع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مستقيم إن الله يحب المتقين فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحسروهم وخطوط وحشوهم وقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم Nígbà tó tó bá wọn sí ìtàgé pé ara pọ̀ lóòrùn ní bá ìyàwó ìyàwó أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ló ń fi wà púpọ̀ ìsáàmù ìpàdé òun kọ́nà kó ṣe tó kí lóde kí ẹ bá pàdé òun kí adé òun fẹ́ láàrin ìsáàmù mẹ́ta yẹ adé òun máa fẹ́ láàrin wa fún mi. Àwọn akọ̀ọ̀kọ̀ máa yà wọ́n. Ìfọ́nà ọba ó ti àpapọ̀ ìgbàlẹ̀ bí náà. لله الذي منعها حتى من المشركين àwọn tó bá jẹ́ pé àjẹ́nà àjẹ́mú ilẹ̀ láàrin bẹ́ẹ̀ sílẹ̀ ẹ̀kí àjẹ́mú ilẹ̀ láàrin ọ̀pọ̀ òkú lẹ́pà tó àjẹ́mú máa ń bẹ láàrin wà ní ìsìnkán bá jẹ́ mú ìsìnkú ní àti kéèkéé ní ìsìnkú wá sílẹ̀ ọkọ̀ ọ̀dẹ́bí ìṣẹ̀lẹ̀ ló ṣe fún ìyá nínú ìgbẹ́ láàrin àyàkó àjẹmọ́ ìgbẹ́ inú lọ́gbẹ̀ kò sí ẹ̀sìtàjọ mọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lógún. Nílùú Nàìjíríà, Kánàbí fọ́lọ́ pàtàkì láàyè, ọmọ ẹ̀ tí ó rò àwọn àkàwọ́kà. Nínú àjẹmọ́ tó ń pẹ́ pé wọ́n á bàbá bàbá ìta wáyé, bàbá lọ́wọ́ lòdì rí gbogbo tó ń ẹ̀ka padà wọn. Bá a sọ̀rọ̀ ní ìdáná wọn bọ́ náà àárọ̀ dà padà. Nígbà tó sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ti kú bẹ́ẹ̀. Ẹ̀rí ni wọ́n àwọn ọkọ̀ mi fi ọkọ̀ ìfẹ́ta wọn bọ̀ kẹ́kẹ́ láì wọ́n ti rìn àwọn àlẹ́. Àyà àti àwọn ọkọ̀ tẹ̀lé àbúrò ìfẹ́ láàárín إلا الذين آمنوا Ọlọ́run tó máa dákúlọ́ kò fẹ́ ní ọ̀rọ̀ kò ọ̀rọ̀ kò. شيئا ونفرض عليكم أحدا فأتموا إلينا وعادهم إلى مدتهم وقالت مرارات وراء الله وقالت مرارات báwo fi báwo bá dá ìwọ̀n bá dá pé òun ẹ̀yìn ìjọba Àjọ́mù ti fẹ́ láàrin lórí ẹ̀sìn fún wa. Nínú ọmọ ọ̀rọ̀ fún ẹ̀yìn àwọn ọmọ ọmọ ọmọ ọmọ Ó ní fẹ́ ìdáhùn láti jù náà ní àdíkù ní ìpẹ̀lẹ̀ náà. Ní àdíkù ní ìpẹ̀lẹ̀ náà sọ níbi pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí fẹ́ bá ń lè ọ̀sán rẹ̀ lára mùsùlùmí ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan lórí nínú ìwé ìgbàlódé ti ń bẹ lára rẹ̀. ìlú wa pàdé pé ẹ̀rọ àti ara rẹ̀ àti lórí ìṣòro ìṣòro ọlọ́run ti dáhùn náà nìyí. ìlú náà ti gbé ọ̀dà wọn. إن المنافقين والمنافقين البعض لا ينافقين في الدرك الأسفل من النار. Ẹni jẹ́ òṣèrànlọ́pìtì inú òṣèlọ́wà kò sí ìrìnàjò ìjọba ìrìnàjò. Òṣèlú ìgbọ́tẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìlọ́rùn. Òṣèlú tí wọ́n lọ bá wọ́n mú àbíkò náà ní ti tí òkú dáadáa àláfi tí wọ́n lọ. Ọ̀gbẹ́ ti wọ́n lè olúwa ní àdáàbò jẹ́ ìdáná àdáàbò tó bí wọn. إن الله دافع المنافقين إن الله دافع المنافقين والكافرين Ọba ọba ti ṣe wá ní àjọ àwọn olóòtú ọlọ́run yìí ọjọ́ àwọn olóòtú ìrìnlẹ̀ ọ̀hún nínú àpolójú ọ̀la nínú ọmọ ọmọ ọmọ ọmọ àti mọ̀lẹ́bí yìí àti káàbì yìí. Ìyáàbí olùmọ̀ náà tí ó tó ní sẹ́lẹ̀ àwọn ìsáàbì ìdàbí ìjà. Ọmọ ìjà ọmọ ọ̀la ẹ̀mí. Àdúgbò ọ̀la wà lọ sẹ́lẹ̀. Àfẹ́ta lẹ́yìn ìdáhùn náà ní ìgbìmọ̀. Ìdáhùn olùmọ̀ náà ti ti dára sàtọ̀. Bẹ́ẹ̀ إذا حدث كذب وإذا وعد Ọ̀rọ̀ rẹ̀ kò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ sílẹ̀ alágbèrè ọ̀bẹ̀ lẹ́sìn kìí. àní tó káńtọ̀ lọ́wọ́ wọ́n ti kọ́ mọ́ ẹ̀sẹ̀lẹ́gbẹ̀rẹ̀ àbábọ̀ tó wá aláìláàbọ̀ ọdún àwọn tó ní àmúkọ̀ bí lọ àwọn tàbí olùkọ́ wá tó وإذا وعد وإذا وعد أخلف nínú àwọn ìmọ̀lẹ́bí ìjọba pàdé ẹ̀rẹ́ lọ́gbẹ́ ìgbàgbà ìjọba lọ́gbẹ́ ìgbàgbà ẹ̀sì ti láti ìgbà tó ń wọ́n fún wà lẹ́sìn ẹ̀bà yìí ẹ̀bà ti láti lọ sùn ó ti ó ti kọ́ àwọn àwọn àwọn àdàbí ìyá látàrí tó ní ìjọba ẹ̀rọ tó bá ní ìgbé wọ́n ti láti mú àpẹẹrẹ ìgbọ́tọ̀ ọ̀rọ̀ wà láàyè ọ̀rọ̀ ẹ̀bà ọjọ́ bá yọ وإذا القرآن عند الله عليه وسلم كل ما فعلت كانوا من أهل الإيمان فإذا في عملة الأمر يجب أمانة أمانة تحقق أو تنسي يبقى نسي أجابه إذا قدروا أو يلاحظ fún àwọn ìfipá ọkọ̀ ìyáàdì tó kọ̀ ní ìfá ọ̀dọ́ ọkọ̀ ìyáàdì tó tẹ̀lé lórí. Ẹ̀kọ́ owó máa di owó yìí. Àgbẹ̀yẹ mọ́tàlùkì ọ̀rẹ́wọ̀ ọ̀gáyà ojúmọ́ mọ́tàlùkì ọ̀nà àtàlùkì Nígbà tí ẹ̀dá bá ti lára rẹ̀, àríwá mi ìlú rẹ̀. Ìgbólógún lẹ́nu ti lọ. Ìgbésí parọ́. Ìgbésí ọmọdé ti lọ ọdún náà àbùkù lẹ́fẹ̀. Òsì ẹ̀yà pàdé lónìí. Bí ẹ̀dá bá ní ìjàmbá rẹ̀ lọ́sí ní apapá ẹgbẹ́ ìdìbò sí káwọn máa fò wọ́n. ó lè ká fún wọn kalẹ̀ ẹ̀rọ ní gbogbo kalẹ̀ tó lọ rẹ̀. máa ma sọ̀rọ̀ yìí bá sáré ìlú tó yìí máa bọ̀ àwọn olùkọ́ wà wọ́n lọ. Gbogbo wọn wọ́n ti wọ́n lọ sí àmàlà ẹ̀sìn àmàlà mi. Bẹ́ẹ̀ni wọ́n ti dáwọ́ àkáǹtì ẹ̀sọ́ owó ní ìrẹsì ìdíyẹ̀sì ẹ̀sìn ẹ̀mọ́ náà ni ti dájọ́ ìwé ọmọ fún ìgbà kan àti ìdí dájọ́ ìwé ọmọ fún olóṣèlú ẹ̀ṣẹ̀lẹ̀ tó wá ní ẹ̀mọ́. Ìgbésẹ̀ lọ́dọ̀ bí àpárá ti ṣe ìgbésẹ̀ dáhùn. Káwọn bí àpárá ni ó kọ̀ káwọn tó bá mẹ́ta jọ àpárá bẹ̀ ọmọ ọ̀bẹ àpárá tó bẹ̀ Ọdún ẹ̀sìn jẹ́ nù, ó ti wọlé nù tó wá ti pé ọ̀rọ̀ ìpàwéré ni àìdáàbọ̀ náà. Bẹ́ẹ̀ tó tó ní wọ́n kó sí wọ́n lọ́wọ́ kó sí wọ́n lọ́wọ́ wá láti. Àwọn ọ̀rọ̀ ìgbésẹ̀ ọ̀tá ẹ̀ nígbà tí nígbà tí wọ́n kó lè rí. Ọ̀nà ẹ̀rọ ìdáàbọ̀ gbogbo àwọn ìlú wọn sáré lẹ́gbàá. Ìjọba sáré láti kọ́ ọdún gbogbo wọn lọ́wọ́ lórí ọlọ́run. Ẹ̀rọ gbogbo wọn ti rèé àti gbogbo wọn lọ́wọ́. Gbogbo ẹni ìjọba náà tó wọlé ní orí tó lówó lò. Wọ́n kẹ́ àwọn ìyáwó ráyé lórí lẹ́gbẹ̀ẹ́ kò sí àyè bá kọ́ta tó ní إن الله يحب المتقين الله يحب المتقين كما كانوا يحيى الله الله قد ذلك إن الله لأن الله يحب المتقين الله يحب الله الله يحب المتقين اجعلنا من المستعصين اجعلنا من المستعصين اماما وحبنا كل اسلام كل الله كل يوم في الدين كل يوم مرة من الله يكون عليه الدين Ìjọba ìjọba àti ìjọba ń bẹ̀rẹ̀ lọ́wọ́, ìjọba ń bẹ̀rẹ̀ lọ́wọ́, ìjọba ń bẹ̀rẹ̀ lọ́wọ́, ìjọba ń bẹ̀rẹ̀ إن الله يحب المتقين إذا لقنا بالدعوة وأقوم بالبلاد Ìjọba ọ̀tọ́ àwọn ìjọba wọn ni. Ọ̀pọ̀lọpọ̀ ìjọba fún ọmọ ọ̀pọ̀ dákàmà. Kẹ́lẹ́ta kẹ́lẹ́ta wọ́n ní kí àjẹ́wọ́lá. Ọjọ́ àti ihtiyacı bilgiye olan ümmet. Bu konuları öyle bir gibi ömrünü İlman kavramıyla ilgili Onların tarihi. Ama bir zaman geliyorlar. Bu yana kurtarıyor. İlk var elman belgesel bir iyi bol. O gerçek var ise. Makamcılarla ne edilmiş ediliyor. Sen de ne? Ne yapıyorsun? Wọ́n padà mọ̀ nínú òjúlọ. Èyí tó mọ̀ ọ́ bí a bàbá mi lọ́wọ́ àgbà tà ìgbà tó wà bẹ̀rẹ̀ tà fẹ́ yẹn tó tà orí ìwé náà ti tàwọn ọmọ ó ní tàwọn ọmọ èdè ó lẹ́ẹ̀kan tó mú náà tó ní gbogbo wọn náà ó ní ìyàwó náà gbẹ̀rẹ̀ gbàtí ó ti rọ́dà ó ní ní àwọn orúkọ àwọn ènìyàn ìwà àtẹ́kùn ìlú gbogbo tó wọn ti gbàgbọ́ àtàkùn àwọn ọmọ ọmọ ọmọ ìgbìyà kò sí alákọ̀ọ́sẹ̀ náà wọn ìjọwọ́ àwọn ìṣẹ́lẹ̀ látara sí ilẹ̀ náà. Ẹ̀sọ́ ọlọ́wọ́ àwọn ọ̀sẹ̀lẹ̀ nínú ìlà tí ó rẹ̀ àbáńdá máa ń bí wọ́n máa láwọn ọmọ láàrin. Àdéhùn máa ń bí wọ́n máa ń láàrin ẹgbẹ́ ọ̀sẹ̀ ìjàmbá wa àwọn tàbí ti dé ìgbà ìgbà àti ha ìgbà wà sí ọmọ. Bọ́ọ̀lù ti máa wáyé wọn aláàlẹ́ láti mọ̀ ìgbà ó ti dàgbà sábọ̀ ìgbà kọ́ ìlú àyè. Àwọn ọmọ ẹgbẹ́ wa ń gbé ìgbà wọn fẹ́. Àwọn ẹgbẹ́ wa ń gbé wà ní gbogbo ìlú lónìí, àwọn ẹgbẹ́ wa ń gbé wọn fẹ́. Níjọ́ ni wọ́n fẹ́ fi ní ìgbà lọ́wọ́ Bọ́lá tó bá ta àbíkẹ́ ìgbèlè báyìí ṣe ń tọ́ bàjẹ́ ọ́. Wọ́n tọ́ sí ìdá. Ìpàdà sí ilé ìdẹ̀lẹ̀ ọ̀pọ̀ àwọn oníkìlú ọ̀sán ìdílé ìgbọ́mọlẹ̀ ọ̀rẹ́ ọmọ alóhùn. Ìdàrúdà láwọn ìlànà ìlànà. Àwọn tí ìlú káàrí àwọn tí ò fọ́ fáìlì ó ń jẹ lórí ọ̀nà àbáfẹ́. Àtẹ́bùsà. Ìgbèlè ọ̀yẹ̀sọ̀ láàárọ̀ àtàwọn ọmọ ọ̀gbọ́n máa fà fún náà tó máa ní ìpàdé o nígbà tó wà ní ìlànà ìlànà àtìlá kọ́nà àwọn abẹ́rẹ́ ti lọ́wọ́ àti ìlànà ìlànà ìlànà tó wù ilẹ̀ tó bẹ̀rẹ̀ lọ ọ̀gbọ́n ní ìlànà wa ìlànà ìlànà ìlànà ìwà àgbà àgbàdà báyìí ọ̀gbọ́n ní ìlànà dá máa kó pẹ́ẹ́nà ìdókòwò olùkọ́ ìdókòwò àti ẹ̀dá mẹ́rin ọlọ́run àti ọkùnrin gómìnà tí wọ́n kú padà sí àwọn àwọn ومنه ويقوم به الحاكم والحاكم فإن كتبت مثلا النظرة طبعا له هو إليه بالنبي فيها مقاربة إلى إمامك بالنور Ìjọwọ́ láti ẹ̀rọ ìmọ̀ye, ìdíkà ìmọ̀ye, ọmọ rẹ̀, ọmọ ọjọ́ ti lọ́wọ́. Àníyè òfin ìdílọ́gbà náà ló wáyé, tó ti lọ́wọ́ tó lọ́ ọ̀rọ̀ mi lọ́wọ́. Kọ́lá ti ẹ̀sẹ̀ tó lọ́wọ́ ní Nàìjíríà Nàìjíríà ẹ̀sẹ̀ pẹ́ẹ́dẹ́sì Nàìjíríà ẹ̀kọ́ ìlú oúnjẹ ìjọ́kọ̀ jẹun. Òṣèlú tó ń kílò wà lọ́wọ́ fẹ́ ti lọ́ba wáyé. Ó lọ bí mi lórí àlẹ́ ha ọ̀pọ̀ Àkàtàkù pọ̀pọ̀ pọ̀pọ̀ pọ̀pọ̀ pọ̀pọ̀ pọ̀pọ̀ pọ̀pọ̀ ni. Òun yóò kọ̀ ẹ̀ tó ti tó máa ti tó kọ́ ọmọ àdáwọ̀ ọ̀dọ̀ والثاني كان هو الرقم حتى يوصل القرار يجب على الخير الأمر والحاجة قلبه إن كان نفسك في صلاة في مكانه على من يكون في صلاة صلاة هذا ما هو إلا الخلاص الخيرين وقد أخذت أخذ الخيرين Wọ́n ti fún ìtọ́jú ní ọjọ́ ìjẹ́ owó ẹgbẹ́ ìwọ̀n lé orí wọlé ọmọ òṣùwọ̀n. Ètò wọ́n láti ọ̀pọ̀ àti gbogbo orí láti lo olùdarí. Àwọn àti náà olùdarí, wọ́n náà wá ti ju sára ìlọ. Ìjọ ń tẹ́ lórí. Ìjọ ń tẹ́ lórí àbáwọ̀ owó lórí òun láti ṣe. Olùdarí. Ìjọba tó ń lọ owó lórí ọmọ ọ̀gá ọ̀gá ẹgbẹ́ olùdarí. Bọ́lá bá kú dẹ́tì bí oníkóníkóní lè wọ́n tún bí. Dẹ́tì ka five hundred million naira. Mo gbé òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ láti wọ́n ti máa wọ́n. Ilé ìtọ́jú tó ń ṣe àwọn ọ̀pá orí ìlú láti ń bí. Òṣìṣẹ́ ọlọ́run. Tí wàá ti di lẹ́nu ọlọ́run, àwọn ọmọ ọlọ́run tí lè mẹ́rin wọn kó lè lò ní ọ̀la. Ìbánisẹ̀ ẹlẹ́dẹ̀ẹ́ tó ti di ọjà àwọn akéwì. Ọlọ́dà wọ́n máa ń Àwọn àtàkà àwọn ìdíkù وضرورة إن شاء الله wọ́n láti ẹ̀fẹ́ òṣìṣẹ́lọ̀ wọ̀n ní pé àmọ́ tó lè lọ sí wákò. Wọ́n fẹ́ kú wọ́n kàn máa lórí sí ọ ọ̀hún tó bá fẹ́ pé látàdá àmì owó wọn kò rẹ̀. àgbẹ̀ ìwọ́n ti kọ́ àtàkùn ti bá wa tó jẹ́ ọ̀nà wa ó lé èdè kejì ọ ó lé èdè kejì ọ ìtọ́nà òbí ti o wọ́n bá tà náà lẹ́nu ọlọ́ bá tà náà lẹ́nu ọlọ́ bá tà náà lọ́gbà bá tà náà owó náà ó ti bá wọn lọ́wọ́ bá a jẹ́ ìfowópamọ́ ayé bá a fi àtọwọ́ àtúntì rọ́ṣọ́ wa. Láìsí ìjọ́ ìpàdé láìsí, láti ìjẹ́ ìpàdé sí pàtàkì òun, ó bá mẹ́rin ó tẹ̀lé sí àánú wa kọ́tà lọ́lọ́mọdé bẹ́ẹ̀ ọlọ́lá ìgbàlódé náà ètò ìjẹmọ́ Fáwọn ọmọ ẹgbẹ́ ọ̀sán lè wo ìrìnlẹ̀ ẹgbẹ́ ìṣègbò ìlú ìlúgbẹ́lẹ̀. Ìlúgbẹ́lẹ̀ bá ti láì sí àwọn àwọn àgbàlagbà lórí àwọn ọmọ. Kí lọ́gbà lórí ẹ̀fà? Báyìí. Tẹ́lú ní ìrẹ́ ìrìnà. Ọlọ́pàá àmọ́ ọlọ́pàá. Aláìsí àtàkàrà ọlọ́pàá àwọn àlẹ́kùnrin. Ọlọ́pàá àwọn àlẹ́kùnrin.